أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله معز من أطاعه ووالاه ومضل من عصاه وخالف أمره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله sallallahu alayhi wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira amma ba'du adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run ètò ṣe gbére fún anabiwa Muhammad àtàwọn ará ilé rẹ̀ lápapọ̀ à ń tọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fẹ́ni kọ̀ọ̀kan wa náà abẹ́lẹ́wọ̀n ọba kọ́kẹ́ wa níkẹ́ ọlá kọ́kẹ́ wa níkẹ́ ọlá kó yọ́nú sí wa kọ́wọ́lá ìpè méjì ọlọ́run kọ́wọ́lá la ilaha illallah níjókòó tòní lágbára ọlọ́run ọba a bójú wo ọ̀rọ̀ ọlọ́run ọba nínú suratul ahzab quran thirty three verse fifty six èyí tọ́lọ́ ọba ti ń sọ mbẹ́ wípé inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu ọlọ́run bá ní dájúdájú òun ọlọ́run wa malaikatahu àtàwọn màláìka ọlọ́run tí wọ́n jẹ́ ẹni àpọ́nlé yusalluna ala nabi wọ́n ń ṣe àsálàtò fún anabi wa Muhammad ya ayyuhal ladina amanu ẹ̀yin tẹ́ ẹ jẹ́ onígbàgbọ́ òdodo ìlọ́kùnrin ìlóbìnrin ọmọdé àtàlàgbà sallu alayhi ẹ máa tọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún ànábì yín ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ máa tọrọ ìkẹ́ àti ìgẹ́ fún léyìí tó pọ̀ àyà yìí nínú suratul ahzab ńlá ti rí Quran thirty three verse fifty six nínú àyà yìí a ní ọlọ́run ọba ó ń ṣe àsàlátù fànàbí àwọn màláyíkà irú àsàlátù wo bó lọ́lọ́run ṣe ń ṣe bó làwọn màláyíkà bó ni a ṣe ń ṣe é ṣé wọn ó jókòó ọlọ́run ó jókòó ni àtàwọn màláìka gẹ́gẹ́ bí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tọ́rọ̀ òye nínú mùsùlùmí láwọn àyè kan lórílẹ̀ àgbáyé Imam Bukhari kọ́lọ̀nkọ́ba ni kẹwọn wọ́n ṣe àlàyé ọ̀rọ̀ yìí nínú tírà wọn Sahihul Bukhari bàbá sọ́nbẹ̀ pé wàkọ́ọ̀lá Abul Aliya salatullahi thana'uhu 'inda al-malaika tábàsípé ọlọ́run ọba ta'ala ó ń ṣe àsàlátù fànàbì ìtumọ̀ rẹ̀ ni pé ó ń sọ nípa dáadáa ànábì létí àwọn màláíkà ó ń yìn ó ń sọ nípa àwọn ìwà rẹ̀ tó jẹ́ alápọ̀nlé ètò gbangban ọlọ́run á máa sọ létí àwọn màláíkà báwọn màláíkà bá ti wá gbọ́ báwọn àsàlátù tí a náà yóò wá tẹ̀lé Kini asalatu amalaika, wasalatu amalaika wàsálàtù màláíkà ti àdúà àsálàtù tí a ní pé wọ́n máa ń ṣe àdúà fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹni pé àsálàtù tọlọ́run ó yàtọ̀ sí tàwọn màláíkà táwa ẹ̀dá náà òun náà tún yàtọ̀ sí tàwọn màláíkà ọlọ́run wá ń fún wa nírò nípa ipò tí ẹrú rẹ̀ ìyẹn anábìwá Muhammad nípa apò pàtàkì èyí tó wà lọ́dọ̀ àwọn ẹ̀dá èyí tí ń bẹ lókè sámà láyè tó jẹ́ wípé wọ́n máa ń tọrọ ìkẹ́ wọ́n máa ń tọrọ àdúà yẹn fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn náà ọlọ́run wá pa á láṣẹ fáwọn ẹ̀dá tá à ń bẹ lórílẹ̀ ayé oníkàwá náà ká máa wá ìkẹ́ àti ìgì ọlọ́run àlàáfíà ká máa wá fún Ànábì wa Muhammad látàrí ṣíṣe àsàlátù fún ìbéèrè ń bí wá ni pé kayfa nusalli alayhi hadhihi as-salah bóun láṣẹ máa tọrọ èké àti ìgẹ̀yí ìyẹn fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àsàlátù wo ńlá máa ṣe fún Ànábì ṣé salatul ilé fati ìtọ́gbajú gbajà lọ́pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí láàrin ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ tí a jẹ́ ẹgbẹ́ Islam lásìkò tá a wà yìí bó gangan là á ṣe ṣe àṣàlátù fún ànábì ṣé o gba àjókòó a wà tẹ́ aṣọ funfun sílẹ̀ a wà yípo lérògbà wípé ọlọ́run ń bọ̀ wá àwọn màláìka náà ń bọ̀ ànábì náà ò ní gbẹ̀yìn wọ́n wà jókòó ẹgbẹ́ gẹ́gẹ́ báwọn oníwírìdì àwọn ń súfí bí a ṣe máa ń ṣeun kálá ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o ẹ̀sìn islam yìí ó bùkátà sí àgbọ́yé ó bùkátà sí ẹ̀kọ́ tó jindò ó bùkátà sí ìmọ̀ tààrà ẹ̀rí pé nusuratu muhammad ọlọ́run bá ń pa ànábì lásán wípé fa'alam annahu la ilaha illallah lọ́ọ́ máa mà dájú pé kò sẹ́ni kankan tíjọsìn òdodo tọ́tọ́ sí àfọlọ́run bá nìkan ṣoṣo yẹn ni wípé ìmọ̀ ni ó kọ́kọ́ síwájú náà wastagfir li dhanbika lẹ́yìn náà ó wá pálásẹ ìjọsìn máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọba rẹ̀ yẹn ni pé ìmọ̀ ni ó kọ́kọ́ síwájú nígbà tí màá bá tẹ́lẹ̀ ìníṣẹ́ ṣiṣẹ́ ni ó wà á tẹ̀lé ìjọsìn tí ìmọ̀ ọ̀bá síwájú ó ṣeéṣe kó jẹ́ ìbálẹ́jọ́ ọbú fẹ́ntó ń ṣe ìjọsìn náà látàrí wípé kò ní jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run nínú hadith èyí tó gbajúmọ̀ táàrí hadith arba'in nawawiya ètí bàbá wa anáwáwí tí wọ́n kọ òjíṣẹ́ náà bá ń sọ ńbẹ̀ wípé man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa raddun ẹnì yòówù tó bá ṣe àdásílẹ̀ nǹkan kan tó bá mú nǹkan kan wá lọ́tun tó ti bọnú ẹ̀sìn yìí léyìí tó ṣe pé ẹ rí àṣẹ wa ń bẹ̀ pé ká ẹ máa ṣe àárí àdéfì kankan tó sọ pé tọ̀ ẹ máa ṣe báyìí o fahuwa raddun onítọ̀hún ntọ́ bá ṣe kò ní jẹ́ nǹkan àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run Ọba lọ́wọ́ onítọ̀hún àwọn tá a máa ń ṣe níjọsìn fọlọ́run Ọba oríṣi méjì ńlọ pín sí ẹlòmíì ó ṣe ìjọsìn yóò ṣe nítorí tọ́lọ́run Ọba ẹ rí ikhlas ṣùgbọ́n ẹ ní rí mùtábà yẹn ni pé yóò ṣe nítorí tọ́lọ́run ṣùgbọ́n kò kọ́ sí bánàbí ṣe máa ń ṣe ń bẹ̀ irú ìjọsìn báwọn kò ní jẹ́ tẹ́wọ́gbà níwájú Ọlọ́run ìgbà míì ẹ rí mùtábà ṣùgbọ́n kò ní í sí ìkìláàsù ńbẹ yóò ṣe ìjọsìn bá níbi ṣe máa ń ṣe ṣùgbọ́n kò ṣe nítorí tọ́lọ́run ọba ó ṣe nítorí yòdòyìndé ayé yìí lásán torí owó ńlẹ̀ ṣe eléyìí náà kò ní lẹ́sàn kankan níwájú ọlọ́run nǹkan mẹ́ta ó gbọ́dọ̀ pé ó jẹ́ mùsùlùmí ó ṣe nítorí tọ́lọ́run ó tún wá lọ lẹ́kọ̀ọ́ nípa bóòlù ànábì ṣe ń ṣe ìgbà yẹn ni láàdá ńlọ tó lè fọkàn sí pé ó gbà láàdá lórí iṣẹ́ tó bá ṣe ẹni pé tábà ṣe àsọlátù fanabi sọlátù lifati nkọlà máa ń ṣe o kí sọlátù tunjina kí sọlátù nàríyà kí sọlátù àdàdíyà sọlátù ibrahimiya ńlọ ṣe oríṣiríṣi àwọn ọ̀nà oní hadithi yìí ńlọgbà wá nínú àwọn gbólóhùn ètò gbajúmọ̀ ni pé Allahumma salli ala muhammadin wa ala ali muhammadin kama sallaita ala ibrahima.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 wọ́n lọ bá òjíṣẹ́ lọ́wọ́ bá pé eré òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam àáyà tó ṣe ẹ̀sọ̀ kalẹ̀ yìí àṣẹ méjì lọ́lọ́wọ́ bá pa wá ń bẹ̀ ó pa wá láṣẹ salam bẹ́ẹ̀ ló sì pa wá láṣẹ sọ̀láàt ó pa wá láṣẹ oníkàmá kí ọ kàmá sálámà sí ọ eléyìí àti gbọ́ yé ṣùgbọ́n fàkẹ́yìfà nù sọ́lẹ̀ àlẹ́yìí bó o láṣẹ máa ṣe àṣàlátù fún ìrìn ànábì ànábì wa ń sọ fún wa pé kúlù allahumma salli ala muhammadin nabiyil ummiyi wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ali ibrahim wa barik ala muhammadin annabiyil ummiyi kama barakta ala ibrahim innaka hamidun majid ọ̀rọ̀ kanu kí ni ni pé allahumma ìrí ọlọ́run ọba ọba tá a máa jọ́sìn fún lónìí nìkan ṣoṣo sọ́lì ala muhammadin báni ṣèkẹ́ àti gẹ̀ẹ́rí ọlọ́run ọba fún anabiwa muhammad anabiyi omiyi anabiwa tó jẹ́ ẹni tí ò máa kọ tí ò máa kà tó sì nímà tọ́pọ̀lọpọ̀ ní ẹ̀dá tí wọn ò ní àìmáa kọ máa kà ó sì fi darí gbogbo àgbáńlá ayé pátápátá débi pé àwọn tí wọ́n ń sọ nípa àwọn tá a lè pè ní èèyàn ńlá jùlọ láàrin àgbáyé wọn ò ṣe méní ṣe méjì láti kọ́kọ́ kọ́ọ̀kọ́ anabiwa Muhammad síwájú kí wọ́n tó kọ́ọ̀kọ́ ẹnikẹ́ni lẹ́yìn rẹ̀ tó ń tó ṣe jẹ́ pé àlè omiyu ni ẹni tí ó kọ tí ó sì máa kà wàhálà ali Muhammadin ìkẹ́ àti gẹ́rẹ́ ọlọ́run má jẹ́ ó pin sórí ànábìwà jẹ́ ó dórí àwọn ará ilé rẹ̀ náà kàmá sallaita ala Ibrahim ẹgẹ́ bí rí ọlọ́run ọba bó o ṣe ṣèkẹ́ àti gẹ́rẹ́ ọlọ́run fún anabi wa ibrahim wa ali ibrahim àtàwọn ará ilé anabi ibrahim wa barik ala muhammadin òjò ìbùkún rí ọlọ́run bá ní rọ̀ ọ́ sórí anabi wa muhammad anabi yìí omiyi anabi tí ó máa kọ tí ó tún máa kà kama barakta ala ibrahim ẹgẹ́ bó ṣe ṣe ìbùkún rí ọlọ́run fún anabi ibrahim innaka hamidun majid dájú ṣáká ìrẹ́lọ́wọ́ba ọba tá a máa ń fẹ̀yìn fún ní gbogbo ìgbà ńlọjẹ́ Majid ọba tá a máa gbé tóbi nìdí ọlọ́run ọba ńlọ ó ṣe. nínú ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ mi ìdá sọ̀lẹ́ ìtumọ̀ àlàyé gbogbo tẹ́ bá fẹ́ ṣe àsàlátù fún mi fàkúlò ẹ máa wí pé Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin kama sallaita ala Ibrahima wa ali Ibrahim. وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ìtumọ̀ tiẹ̀ náà ni wípé àwọn sàbí lọ bá nàbí anábì wa ń sọ fún ọ wípé tẹ bá fẹ́ ṣe àṣàlátù fún mi ẹ máa sọ pé Allahumma ìrì ọlọ́run sọ́lì ala Muhammadin ṣìkẹ́ àtìgẹ́ rẹ̀ ìkẹ́ àtìgẹrẹ bániṣe fún anabiwa muhammad wàhálà ali muhammadin àtàwọn aráalé anabiwa muhammad náà bániṣe kẹ́ àtìgẹrẹ ọlọ́wọ́n bá fún wọn kama sallaita ala ibrahim àní gẹ́gẹ́ bó ṣe ṣe ìkẹ́ àtìgẹrẹ fún anabi ibrahim wa ali ibrahim àti fáwọn ará ilé anabi ibrahim wa barika ala muhammadin òjò ìbùkún rí ọlọ́run ó rí àjẹǹjẹ tán rí ọlọ́run tá à ń pè ní àlùbáríkà bá ní ṣe fún anabi wa muhammad àtàwọn ará ilé anabi wa muhammad ẹgẹ bó o ṣe rọ̀jò àlùbáríkà lé anabi ibrahim lórí àtàwọn ará ilé rẹ̀ innaka hamidun majid dájúdájú ọba tá a máa yìn tá a máa dúpẹ́ fún ìrọlọ́wọ́n bá ṣe majid ọba tá a sì máa gbé tóbi ní ọ. lẹ́yìn tá a ti máa àsàlátù tọ́lọ́hún àti tàwọn màláíkà àti báwo ẹ̀dá bò láṣẹ máa ṣe àsàlátù tiwa náà ntọ́wá kù láti mọ̀ ní wípé kí ni pàtàkì àsàlátù ṣíṣe fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ìkíní ni pé ìmá ń fún anabiwa Muhammad níbi tó pàtàkì dé ọlọ́run bá subhanahu wa ta'ala ó pìyàmọ́ àwọn ẹ̀san èyí tó tóbi lórí mímọ ṣe àsàlátù fún anabiwa Muhammad ọlá àìnípẹ̀kun yóò máa jẹ́ ti gbogbo ẹ̀dá tí bá máa ń ṣe àsàlátù fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ẹni kì í sáwò nínú hadith etí Abu Taliha etí ọgbà wá oníkọ́ọ́lá rasulullah sallallahu alayhi wa sallam olójúṣe ọlọ́run bá fúnra rẹ̀ ńlọ sọ pé àtàní àátìn ẹnìkan ó wá bá mi min indi rabbi azza wa jal látọ̀dọ̀ ọlọ́run ọba mi ọba tó tóbi ọba tó gbọ̀ngbọ̀n ọba alágbára fakọ́l ó wá ń sọ fún mi pé man salla alayka min ummatika ẹ̀ ń bá gbìyànjú tó tọrọ ìkẹ́ àti gẹ̀ fún ọ tó ṣe àsàlátù fún ọ nínú àwọn àlìhùmà rẹ nínú ìjọ rẹ tó tiraka tiraka tó ṣe sọ̀láátàn tó ṣe àsàlátù fún lẹ́ẹ̀kan kataballahu lahu biha ashra hasanat ọlọ́run ò ní kí wọ́n kọ àkọọ́lẹ̀ pé ó ṣe dáadáa mẹ́wàá yóò ní wọ́n kọ́ọ́lẹ̀ ọlọ́run bọ́ kọ́ọ́lẹ̀ fonítọ̀hún wà máha ànihò aṣọrọ sẹ̀yì art bákan náà àìdá àṣìṣe mẹ́wàá tónítọ̀hún tó ti ṣe síwájú ọlọ́run ní kí wọ́n parẹ́ kí wọ́n wọ́gi lé ìyàtọ̀ sílẹ̀ yẹn wàrọ́fà aláhùn bíi aṣọrọ dàrọ̀jà àti wọn fi gbéga nípò nípele mẹ́wàá paríparí ẹ̀ wá ni wípé wàrọ̀dà àléyìí mithla irú àsàlátù tó nítọ̀hún tó ṣe fún ìrẹ òjíṣẹ́ ńlá Muhammad ọlọ́wọ́ bó ṣe ìdápadà rẹ̀ fún onítọ̀hún náà ah Allahu Akbar ọlọ́mọ tóbi pọ̀ o ẹ wo iṣẹ́ kékeré ẹ wo ẹ̀san bó ṣe tó lórí iṣẹ́ yìí lẹ́yìn tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ó lè máa fojú rẹ́yìnà alẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala yajzi bihi al-ajra al-azim ẹ̀san tó tóbi parí lọ́lọ́run ọba òní yóò fi san onítọ̀hún lẹ́sàn-án rẹ̀ nínú hadithi mi òjíṣẹ́ ọlọ́run bá sọ ń bẹ̀ wípé àtàání jibiril ó tiẹ̀ sọ yanya irú ẹni tó wá bá ó ní mọ́lákù jibiril òjíṣẹ́ ọlọ́run ọba òjíṣẹ́ tí ọlọ́run máa ń rán sọ́pọ̀lọpọ̀ náà àwọn ànábì rẹ̀ mọ́lákù jibiril ó wá bá mi fakọ́l ó sọ fún mi pé ya Muhammad ama yuridik anna rabbaka azza wa jalla yaqul eré òjísẹ́lá muhammad ṣé kọtí ọlọ́run ni ṣé ò ní yọnu sí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ sọ pé innahu la yusalli alayka min ummatika ahadun salata illa sallaytu alayhi ashra wala yusallimu alayka ahadun min ummatika taslimatan illa sallamtu alayhi ashra fàkọ́ọ́lá bálà ayé ya rọ́bì kí ni túmọ̀ rẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam onímọ̀láku Jibril ó ń sọ fún mi pé ọlọ́run ọba rẹ̀ ọ̀gbọ́n tó sọ ni nítorí ni pé la yusalli alayka min ummatika ahadun ẹnìkan ò ní í ṣe àṣàlátù fún ọ nínú àwọn àlèhùnmọ̀ rẹ o bákan náà ẹnìkan ò sì ní í ṣe kò ní í sálámà sí lòjíṣẹ́ lá Muhammad kò ní í ṣe àsálàtù fún ọ lẹ́ẹ̀kan àfikún ọba kó ṣe ìdápadà mẹ́wàá fún nítàn kò ní í sálámà sí ọ lẹ́ẹ̀kan àfikún ọba subhanahu wa ta'ala kó ṣe ìdápadà sálámà mẹ́wàá fún onítọ̀hún a ànábì ní inú mi ó dùn sí ọ tẹ́ lọ́rùn yọ yọ mi nínú bala ẹ̀yìn rọ́bì a mo fẹ́ bẹ́ẹ̀ o èrè ọba mi lára pàtàkì asalaatu ṣe fún anabi ni pé àyíká yìí tó bá wà tó bá ti ṣe asalaatu fún anabi wa Muhammad yóò máa dé etí gbọ́ rẹ̀ èmi kí mo sọ bẹ́ẹ̀ o Abubakar Siddiq khalifa àkọ́kọ́ lẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ńlọ wípé olùjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam sọ pé àkfẹ́rù sọ̀lá àtàn àlàyé ẹ̀ pọ̀ lẹ́yìn tí ó máa ṣe asalaatu fún mi fàyínà lọ́wọ́ kàlàlẹ́ mẹ́lẹ̀kàn ẹ̀ńdà kọ́bùrì torí pé dájúdájú ọlọ́run ọba mi ó ti yan màláìkà kan ó ti yàn tì mí nínú sàárè mi fàyídà sọ́là àlàyé àbẹ̀dọ́ mi ummati bí ẹrú kan nínú ẹrú ọlọ́run nínú àwọn àlìhùmà mi olùtẹ̀lé kan nínú àwọn olùtẹ̀lé mi tọ́bí ilé gbìyànjú tó ṣe àṣàlátù fún mi kọ́ọ́lá lè dá àlìkàlmálàk yá Muhammad inna fulan nabla fulan sọlá alayka sáà màláìka yìí yọmọ wá fi tómi létí wípé ìrì òjíṣẹ́ ńlá Muhammad dájúdájú lágbájá ọmọ lágbájá dóòlà ọmọ tàmẹ̀dò ọmọ sí àsàlátù fọ ní ìsìn ní ìsìn yẹn ni wípé iṣẹ́ àsàlátù fọ ànábì wa Muhammad ó pàtàkì látàrí wípé bọ́ọ̀ bá ti ń ṣe é bẹ́ẹ̀ náà ni yóò máa dé etígbọ̀ ànábì nínú hadith mi ẹ̀wẹ̀ ètí Ammar ọmọ Yasiru tí ó gbà wá oníkọ́lá Rasulullah sallallahu alayhi wa sallam inna lillahi ta'ala malakan a'tahu Allahu sam'a li'ibad dájúdájú ọlọ́run ọba ta'ala ó ní màláìka kan àwa Yorùbá là máa ń pè màláìka màláìka ọ̀pọ̀lọpọ̀ àwọn màláìka ní ń jẹ́ bẹ́ẹ̀ malaku ńlọyẹ ká máa wí ṣùgbọ́n jarot bíi làádàtú aladalik jarot làádàtú aladalik ṣùgbọ́n lọ́dọ̀ wá ń bì aláàdá àti àná màláìka ńlá máa ń lò fún malaku ẹ̀yọkan ojúṣe lọ́wọ́ bá sọ pé inna lillahi ta'ala malakan dájúdájú lọ́wọ́ bá ó ní màláìka kan màláìka táwí yìí àtọ́wò samu alẹ́ ibad ọlọ́wọ́ bá fún ní etí gbọ́ọ́ láti máa gbọ́ gbogbo ohun tí ẹ̀dá bá ń wí. falaysa min ahadin yusalli alayya illa ablago niha ẹnìkan ò wá ní ṣe àsàlátù fún mi o àfi kó mo dé etí gbọ́ mi wàá ní sàlùtù rọ́bì èmi gángan fúnra mi mo wá tọrọ mo bẹ̀bẹ̀ mo tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba mi allah yusalli alayya abdun salata illa salla alayhi ashra amthaliya pétọ̀ ìrẹ́ ọlọ́run bá mi má jẹ́ nìkan kó ṣe àsàlátù fún mi àfi kó jẹ́ pé ìrẹ́ ọlọ́run bá o ti dá o nítọ̀hún lóhùn gẹ́gẹ́ bó ṣe ṣe àsàlátù fún mi. yẹn pé ọlọ́run bá subhanahu wa ta'ala yóò máa ṣe àsàlátù padà fẹ́ntọ́ bá ṣe àsàlátù fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam lára pàtàkì ẹ̀ ni wípé sàsàlátù fún anabi kánabi náà lè bá ṣe àsàlátù fún rẹ̀ náà nínú hadith etí Abu Hurairah tí ó gbà wá kọ́lọ̀nkọ́ba níyọnu sí olójúṣe lọ́wọ́ bá sọ pé ma min ahadin yusallimu alayya illa raddallahu alayya ruhi hatta arudda alayhi salam ẹnìkan kò ní í ṣe àsàlátù fún mi ẹnìkan ò ní sálámà sẹ́mi ànábì àfikọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kọ́dá ẹ̀mí mi padà sí mi lára hatta arudda alayhi salam kí n fi lè bá a dá onítọ̀hún léhùn sálámà èyí tí ọ dá yẹn ni pé àyèkáyè tó bá wà tó bá ti ń ṣe allahumma salli wa sallim ala nabiyina muhammad allahumma salli ala muhammadin wa ala ali muhammadin kama sallaita ala ibrahim wa ala ali ibrahim wa barik ala muhammadin wa ala ali muhammadin kama barakta ala ibrahim wa ali ibrahim. Wa ala ali ibrahim innaka hamidun majid àyíká yìí tọ́ba wà tọ́ba ti ń ṣe àsàlátù yìí bẹ́ẹ̀ ni yóò máa dé etí gbọ́ anabiwa Muhammad wọ́n máa dá ẹ̀mí rẹ̀ padà sí lára yóò sì máa dọ̀ lóhùn sálámà rẹ̀ ìwọ lè má gbọ́ kò di dandan nígbà tó bá tó dé mọ́sálásí anabiwa Muhammad èyí tí ń bẹ nílùú Madina kí eléyìí kó tó di pé yóò ṣẹlẹ̀ sí ọ. látàrí wípé ìmáa ń ṣe àsàlátù fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀san tó pọ̀ ńlọ ṣodo sínú rẹ̀ èdè ní tó fi jẹ́ wípé ọjọ́ tó pàtàkì náà anábì ń fẹ́ lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa kárí pé à ń ṣe àṣàlátù fún ní ọjọ́ náà ọjọ́ wo wá lọ́jọ́ tó ṣe pé ó pàtàkì jù láàrin iṣẹ́ òun náà ni ọjọ́ jimá ọjọ́ yìí wọ́n fẹ́ kí àṣàlátù tá a bá ń ṣe fánàbì wọ́n fẹ́ ká tún jí ó lè kan ju bá a ṣe máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ ká jí ó pọ̀ ká pọ̀ ní àṣàlátù fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith etí àbí mas'ud al-badri etí ọgbà wá olùjíṣẹ́ lọ́wọ́ bá sọ pé akfiru salata alayya yawma al-jumu'ati ẹ pọ̀ lẹ́yìn tí ó máa ṣe àṣàlátù fún mi lóòjọ́ jimá bí bàbá nìkan á béèrè pé èyí ti rí tó fi dá ọjọ́ jimá nìkan tó fi dá wí ìdáhùn wa ni pé fàyínàwó laysa yusalli alayya ahadun yawmal jumu'ati illa uridat alayya salatuhu. ìtumọ̀ ni wípé òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam sọ pé ẹnìkan ò ní í ṣe àsàlátù fún mi lóòjọ́ jimá o àfi kí wọ́n fi àsàlátù rẹ̀ kí wọ́n fi hàn mí pé tọ̀ lámarin báyìí o ọmọ tó ṣe àsàlátù fún ọ. ànábì wa da ọjọ́ jimá nìkan ó sàlẹ́sà ó wí bó tilẹ̀ jẹ́ pé gbogbo ọjọ́ pátá ní afẹ́ kápẹ́ máa ṣe àṣàlátù fún anabi Muhammad ìdí ntọ́fà ni wípé ńlọjọ́ tó lóore jùlọ nínú àwọn ọjọ́ ìtìmẹ́ láàrin ọ̀sẹ̀ bó ti jẹ́ wípé nínú àwọn ọjọ́ ayé pátápátá ọjọ́ àràfà ńlọ lóore jùlọ bó ti jẹ́ pé òru Ramadan oru Lailatul Qadr ńlọ lóore jùlọ nínú gbogbo òru pátápátá tí ń bẹ nínú ìṣẹ̀mí bẹ́ẹ̀ náà lọ́jọ́ Jímọ̀ ó jẹ́ ọjọ́ tó pàtàkì púpọ̀ jùlọ ìdí ni tó fi jẹ́ pé ó dára púpọ̀ láti máa ṣe àṣàlátù fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn lóòjọ́ jimá tàbí wọ́n ń ṣe àṣàlátù fún ànábì wa Muhammad irú oore wo irú àǹfààní wo òní yóò ṣẹlẹ̀ sẹ́ńtì máa ń ṣe àṣàlátù fún ànábì wa eléyìí ni tí a máa gbọ́ níbi ìjókòó èyí tí ó tẹ̀lé eléyìí tí ń bọ̀ yìí abilọ́wọ̀n bá wa ta'ala kọ́sọ́ ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa kọ́ dá wa sí di ìjòkó èyí tí ń bọ̀ lórí ọ̀rọ̀ tí a wà lẹ́nu ẹ̀ náà ni o lórí pàtàkì ìmáṣe àsálàtò fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam a fi títóbi ọlọ́run a fi bẹ́ẹ̀ àìpé méjì ọlọ́run ọba a fi bẹ́ẹ̀ kọ́lọ́run ọba kó ṣe wá ní ọlọ́kàn lílẹ̀ kó ṣe wá lẹ́yìn tí ó lè máa pọ̀ ní àsálàtò ṣe fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kó ṣe wálẹ̀ dá tí ó máa rántí ọlọ́run táhàn rẹ̀ ò ní gbẹ kó ń bí rántí ọlọ́run bákan náà kó ṣe alẹ́rú tí ó máa pàtàkì tí ó máa rírì oore ìtọ́lọ́wọ́n bá tó ṣe fún un tí ó sì lè máa dúpẹ́ oore fún ọlọ́run ọba náà títí ìjókòó ètí ń bọ̀ lẹ́yìn eléyìí à ń sọ pé subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.